بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọba atọ́rọ̀ kẹ́ atọ́rọ̀ gẹ̀ fún òṣìṣẹ́ ńlá anábọ̀ Muhammad ìkẹ́ ọlọ́run atọ́rọ̀ ọlọ́run kọlọ́mbà amúbá òṣìṣẹ́ ńlá náà ìkẹ́ ọlọ́run atọ́rọ̀ ọlọ́run kọlọ́mbà amúbá àwọn ará alẹ́ ànábì àwọn sàbí anábọ̀ Muhammad àti gbogbo àwọn tá à ń gbìyànjú láti tẹ̀lé súnà anábọ̀ Muhammad sallallahu alaihi títí tí ó fi dìjọ àlùkìyàmà a kí gbogbo ẹ̀yàn máa yá wa káàbọ̀ sí orí ètò wa Muslimat Forum níbí ni a ti ń gbìyànjú láti dára wa lẹ́kọ̀ọ́ nípa tó ṣe kókó nípa ẹ̀sìn wa òun náà ni ọ̀rọ̀ tawhid àti àwọn hadith tó jẹ́ ojúlówó nípa àwọn ẹ̀sìn wa kọ́lọ̀ kó mẹ́ta ṣe ní ọ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa ní òní gẹ́gẹ́ bí a ti ṣe àdéhùn ní ìgbà tó kọjá wípé lónìí pẹ̀lú ògùn ọlọ́run a bẹ̀rẹ̀ nípa kíka síra tawhid usulu salasa àwọn àbáwá tí wọ́n lè dùwà wọ́n ti wà níjòkó lẹ́yìn ìgbà tá a bá ka tírà yìí tán á ka tírà yìí fún bíi forty five minutes lẹ́yìn ìgbà tá a bá ka tírà yìí tán àwọn amútírà hadith náà ti ìmáàmù náwáwí á ka òun náà fún forty five minutes kọ́lọ̀ kó ṣe nírọ̀rùn fún wa níbi tírà méjèèjì àwọn afáwa wọn bẹ̀rẹ̀ pẹ̀lú mọ̀kọ́tìmá so kí gbogbo wa kí a fara balẹ̀ kí a máa tẹ̀lé wọn lọ bí wọ́n ṣe máa ṣe àlàyé nípa àwọn tíra yìí fún wa gbogbo àwọn tábà ti ní kọ́pì lọ́wọ́ a ti kó àwọn kọ́pì tíra kan fún ẹnìkan níbẹ̀ yẹn so kára lọ́wọ́ wọn ká ní méjèèjì lọ́wọ́ gbogbo àwọn àlàyé tí àwọn àfa bá ń ṣe ká máa fi ọkàn bá wọn lọ ká sì máa tọ̀ ọ́ pẹ̀lú wọn eléyìí náà ni ó jẹ́ kó rọrùn fún wa láti máa rìváìsì rẹ̀ tí a bá délé àwa náà tún wá ní dúró lérí rẹ̀ báwọn a tún máa gbìyànjú láti máa ṣe àlàyé fún àwọn ẹlòmíì náà tí wọ́n láǹfààní láti máa wá síbí ní tí a fẹ́ kí ìjókòó ìkó bí sí wa lára òun náà ni pé àwọn tíra yìí bàbá ní ń kọ ká máa gbìyànjú ká máa rìváìsì wọn bàbá wọn rìváìsì wọn ká máa ṣàlàyé rẹ̀ fún àwọn ọmọ wa ká máa ṣàlàyé rẹ̀ fún àwọn ọkọ wa ká máa ṣàlàyé rẹ̀ fún gbogbo àwọn ẹbí wa ọ̀pọ̀lọpọ̀ wa la wà níbi ìnísìn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jọ ní nínú fámìlì wọn àti ní àgbọ́yé ẹ̀sìn tó bó ti tọ́ àti bí ó ti yẹ kọ́lọ̀kọ́ ṣe níràn fún ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀kọ́ ti fi sínú ìdánù hasanẹ́ẹ̀tì ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ jẹ́ kí a bá níbi tó ti lérè láì ní gbára lásìkò àwọn àfọ àwa Abu Abdullah Ibrahim Dasuki Yusuf àwọn náà ni wọ́n bá wa bẹ̀rẹ̀ muhadara àti tèmi wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú usulu salasa kọ́lọ́nkọ́ba àṣẹ nírọ̀ fún wọn. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في الناس السلام عليكم ورحمة الله وبركاته سجد أعطاوا إن شاء الله tí a ti máa tí a alọ tí a lọ òun náà ni tíra pẹlẹbẹ sàmúlọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé ó kàn pẹlẹbẹ ni ní owó ẹgbẹ́ bá ń ká lọ́kọ̀ọ̀kan àmá ìmọ̀ tó wà bẹ́ẹ̀ ìmọ̀ tí yóò fi ṣe ayé àti ti alkiyama òun ló kójọ wa pé kí náà ń pè ní tàwòṣì kí sì ní pàtàkì kí láń pè ní tàwíìdì náà ni pé ìṣe Allah subhanahu wa ta'ala ní ọ̀kan ṣoṣo látara áyà kan nínú al-Qur'an tó sọ wípé a'udhu billahi minash shaitanir rajim inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha pé dájúdájú Allah subhanahu wa ta'ala kò ní ṣe ọkùnrin Allah tó wá fún lórílẹ̀ kò ní ilé àforíjì tó bá jẹ́ ọ̀gbẹ́jà ìjàmà inú ẹni bẹ́ẹ̀ yóò wà náà àwọn tí ó pè pèrè nínú náà ni so látara ìdílé yìí láwọn àpáàtí wá ṣe ìgbìyànjú fún wa sí pé nǹkan tó gbé bí ẹ̀ bá kọ́ sílẹ̀ yìí tó lè fa ìyà ayé àti àlùkìyàmà fún yàn tó kó náà ní ẹbọ bóò láti fẹ́ sọ àwọn èèyàn kó ń bẹ́ bóò láti fẹ́ sàlàyé rẹ̀ fáwọn èèyàn òun ló wá wà ìdí tí àwọn àpáàtí ṣègbìyànjú lórí màtáǹpẹ̀ wọ́n wá kọ́ àwọn àyàtù Kùránìyà wọ́n sì kọ́ àwọn àhàdìsà Ànábì sallallahu alaihi wasallam tó ìgbé ń tọ́ka lórí iṣẹ́ Allah subhanahu wa ta'ala lọ́mọdéso tó ìgbé ń tọ́ka wá sí pé àwọn nǹkan wọ̀nyí tá a bá ṣe àwọn tó lè mú ẹ̀jáde kúrò nínú so látara àti eléyìí òun náà láti wá bẹ̀rẹ̀ pẹ̀lú tíra tí a mọ̀ sí al-usulu salata wa adillatuha so tabawo orúkọ tíra tá a dápọ̀ yìí alùsùlù sọ́láàbà ipe ìpìlẹ̀ mẹ́ta foundations àwọn foundations mẹ́ta tó tó tó pàtàkì fún wa nínú ẹ̀sìn wa tá a gbọ́dọ̀ ní wa adìlátùhà àtàwọn ẹ̀rí fún àwọn foundation yìí tàbá ní kìíní foundation ni nínú ẹ̀sìn kí wá lè tó já lè pè ní pé foundation ni nínú ẹ̀sìn òun ni orúkọ tíra yìí alùsùlù sọ́láàbà wa adìlátùhà àwọn ìpìlẹ̀ mẹ́ta àti àwọn ẹ̀rí rẹ̀ kí náà pè ní al àríkò jámọ̀ ní plural ni tó jẹ́ pé èyí tó jẹ́ singular rẹ̀ òun náà ni al-aslu al-aslu ìtànkù ní al-aslu ni pé in tí a mọ̀ nǹkan mí lé lórí yàní tó jẹ́ pé òun lágbé kalẹ̀ sáwá mọ̀ nǹkan lé lórí òun là ní al jámọ̀ jámọ̀ òun náà tó jẹ́ pé búfúrádù rẹ̀ ni dẹ̀líìlì tábà gbọ́nà sọ pé kí ni dẹ̀líìlì rẹ̀ lórí ọ̀rọ̀ yìí ẹ̀sẹ̀ báwọn ìtumọ̀ rẹ̀ òun náà ni pé kí ni kí ni nǹkan tó gbára lé tó fi sọ fún wa pé ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló ṣe rí tábà wà lọ́wọ́ síra yìí ọ̀kan nínú àwọn àbá àgbà nínú ẹ̀sìn Islam tí wọ́n ṣe ìgbìyànjú láti ta tàwùsùn ìka àwọn ni wọ́n ṣe síra yìí ọ̀wọ́n náà ni àbá wa tá a mọ̀ sí Sheikhul Islam al-Imam Muhammad bin Abdul Wahhab rahimahullah a máa gbọ́ Ibn Abdul Wahhab orúkọ wọn gbajúmọ̀ púpọ̀ orúkọ wọn ó tàn káàkiri níbikíbi tó gbé àwọn èèyàn máa wọn wọ́n yẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wò lágbọ́yé mẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ìdáwà àfà tí ò wọn lọ́rùn wọ́n wá ń sọ àfà lórúkọ gbogbo wọn ń sọ àwọn nǹkan tí ò sí nínú wà àfà jẹ́ pé ẹni wọ́n ní bẹ̀rẹ̀ sí yọ àwọn wáábízì wọ́n ní àwọn so ìsáǹgbà lérò pẹ̀lú ẹ̀ ni pé àfáà tó ṣe gbìyànjú pé kí ẹbọ kókò lórílẹ̀ nílẹ̀ Saudi nítorí pé ilẹ̀ Saudi kó ṣe wà yẹn kó ṣe mọ́ lónìí sínú wá yìí so kó tó ń gbó ní bẹ́ẹ̀ àwọn àfáà yìí ṣe gbìyànjú wọ́n jagun láti gbé láti ka ẹbọ ńlẹ̀ wọ́n jagun láti gbé ogun tí ń láti gbé ogun ní ilẹ̀ Lárúbáwá so látara ogun tí wọ́n já òun náà ni irú tí àti wọ́n gbé kalẹ̀ ìdààmú sí àlùsùlù sàlàsà wọ́n lè bèèrè lọ́wọ́ pé ta ni alimam muhammad bin abdul wahab alimam muhammad bin abdul wahab orúkọ wọn gangan òun náà ni muhammad bàbá wọn jẹ́ abdul wahab bàbá bàbá wọn jẹ́ suleiman bàbá bàbá jẹ́ ali bàbá bàbá bàbá lọ́wọ́ jẹ́ muhammad so sábàlọ̀ wo a rí pé àwọn ẹni Allah subhanahu wa ta'ala àwọn máa ń mọ ìpìlẹ̀ ìpé láti tó ti bẹ̀rẹ̀ débi tó dé láti débi tírèsì rẹ̀ ní pé á ah, ibo ni ibo ni ìpìlẹ̀ wa gan ẹlòmíì ìsẹ́bá tírèsì ìpìlẹ̀ rẹ̀ ẹ tírèsì ìpìlẹ̀ rẹ̀ débi ẹbọ ni so yíò náà yóò àmà jẹ́ kọmọ dúgbà fún Allah subhanahu wa ta'ala ah, alhamdulillah báwọn ìpìlẹ̀ mi ṣe rí Allah subhanahu wa ta'ala ti yọ ìbí kún bẹ́ tẹba tí èsì ìpìlẹ̀ lómi ẹ̀rí pé àtọlẹ̀dọ́lẹ̀ rẹ̀ ẹ̀rí pé àwọn ẹni ire ni wọ́n àwọn èèyàn dáadáa ni wọ́n so Sheikh Muhammad ibn Abdul Wahhab bàbá wọn tó jẹ́ Abdul Wahhab àfáàgbà ni wọ́n lásìkò wọn tèbí àwọn náà àfáà tí ogun èèyàn táwọn ọmọ kéwú pé tì ní wọ́n tí wọ́n dẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ wọn wọ́n bí ṣe fọ́nà sínú àbò àhábì wọ́n bí wọn ní ọdún 1015 after hijra lẹ́yìn gbàtán ṣe hijra kánàbí ṣe hijra tán tí ọdún náà di 1015 lẹ́yìn hijra ọ̀nà bí sheikh so gbàtán wọ́n bí sheikh ní ọdún yìí wọ́n bí wọn sílé onímọ̀ tó pé bàbá wọn tí Suleiman àti àbúrúdíjà Abdulwahab àti bàbá bàbá wọn tí jẹ́ Suleiman àgbàfà ni nílẹ̀ lágbáwá lásìkò wọn Sheikh Muhammad bin Abdulwahab gẹ́gẹ́ bí àrádà àwọn onímímọ̀ Sheikh bẹ̀rẹ̀ sí ha al tó yẹ pé ní quran lẹ́gbà tán hàn parí tán wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ìmọ̀ fíkín wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ìmọ̀ hadith wọ́n bẹ̀rẹ̀ sí kọ́ ìmọ̀ tàwí wọ́n bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ àwọn àfáà lóríṣiríṣi inú tí wọ́n wá ti kó ìmọ̀ ìjọ wọ́n ti ní ìmọ̀ débi pé ìmọ̀ yẹn ti sàǹfààní fún wọn wọ́n á rò pé ìmọ̀ tó sàǹfààní fáwọn èyí ó yẹ káwọn fi sàǹfààní fún gbogbo àlùmọ̀ ànábì sallallahu alaihi wasallam ó yẹ káwọn fi dí àwọn èèyàn jìnnà kúrò níbi ẹbọ ibi àwọn nǹkan táwọn èèyàn ṣe láwùjọ wọ́n rò pé nǹkan dáadáa làwọn ṣe tó lẹ̀ jẹ́ pé ẹbọ ẹbọ haram ni òun ni wọ́n ṣe tí ó fi wá bẹ̀rẹ̀ sí ṣe ìgbẹ̀jú yìí lẹ́yìn ìgbà tí bàbá wọn kú tán tí ó fi wá bẹ̀rẹ̀ sí ṣe dáwà káàkiri ní gbangba torí gbogbo àwọn tó máa ń ṣe bílá gbogbo àwọn tó máa ń ṣe bọ́ ọdún tí ó kó bẹ̀rẹ̀ sílẹ̀ sí bẹ̀rẹ̀ sí kékìlọ̀ fún wọn. tí ó jẹ́ kó wá rí rí ìrànlọ́wọ́ ẹni tó jẹ́ olórí gbogbo ilẹ̀ sàúrí gbà yẹn òun náà ní àwọn tó wọ́n rí wọ́n rí ìrànlọ́wọ́ wọn ipe tọ̀ gbogbo ibi tó ló fẹ́ jà yìí gbogbo ibi tó bá lẹ́bọ̀ wà àwọn tó ń bọ sàárè ni àwọn tó ń bọ sí ni àwọn tó ń pọ̀ pẹ̀lú ìwé oògùn ni wọ́n jà nígbà orí yìí máa pé gbólóògbé tí ẹ bá ní òun fẹ́ ó ní ọwá ní oúnjẹ ọwá fi sí ọwá fi sí oúnjẹ báyìí àbóso ìfúnpá máa bá nígbà tí ó gbé nígbà orí lóògùn náà tọ́lá ti ojú nípa wípé ọwá kó oúnjẹ máa kọ ọlá ọ̀la ẹ̀kọ́ oúnjẹ wọ́n ló wá àbúrò kó nípa lọ́wọ́ ọwá sí lọ́wọ́ olùfẹ́ bá gba ọdún òfin tí wọ́n gbọ́ wọ́n ti wòye pé ìgbìyànjú táwọn àpá àwọn ti pé àwọn tí wọ́n ti kọjá lọ tí wọ́n ti sọ ìlú yìí mọ́ bóòlù ẹ̀yẹ́ ti wá máa wá láti ìlú kan tẹ́tù wá máa wá dágbó nǹkan tó ti tòjọ fáwọn tẹ́tù wá máa dàrú ṣéèkì ọ̀nà ìwà àwọn akọ̀tí àgbẹ́pọ̀ látara pé káwọn ti gbàgbà nípa àwọn èèyàn irú tí àwọn tí wọ́n kọ òun náà ni à ń pè ní kìtàbù tàfíì tẹ̀gbẹ́ tí àyí tó gbajú ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá òun wọ́n sọ wọ́n fi translation ti ṣe ẹ̀dúrà Ọlọ́pàá àwọn àbá àwọn ọmọ ìṣẹ́ ìfọ́sílẹ̀ rẹ̀ láti àbàní fáwọn èèyàn. Irú tí a ti fọ́ gbogbo orí káṣù ṣùgbọ́n. Fẹ́ẹ̀bẹ̀ náà ni kìtàbù kẹfà tó gbajúmọ̀ dáadáa ní tí a ti ṣẹ́gun tẹ̀. So àwọn tí àwọn akọ́ inú tí a máa òun àti àlùsúdù pàlásá èyí tí ó wà lọ́wọ́ tí a fẹ́ bẹ̀rẹ̀ fún ara ní òní. Àṣẹ́gun Ìsìláàmù Muhammad bin Abdulwahab lẹ́yìn ìgbà tí wọ́n ṣe láti tó wo ojú jẹ́ ẹgbọ́ kúrò nílẹ̀ ìyẹ̀ lágbára Allah subhanahu wa ta'ala kọ́kàrà ìpé tuntun pé báṣẹ́ ní ọdún 1206 lẹ́yìn ìjọra títán tó bá ṣẹ́kù ní ọdún 1206 lẹ́yìn ìjọra lẹ́yìn ìgbà tí wọ́n lo ìgbésí ayé wọn pé pé kò fẹ́ sí ìtẹ́jú kan tí wọ́n lo bẹ́ẹ̀ sí òṣèṣì Allah subhanahu wa ta'ala kò fi ń tẹ́jẹ́ bá sọ ilé ìṣúná ara tí ta ọdún kí ni tí àtàgbélọ́wọ́ yìí agbọ́dọ̀ fún án kí ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ tí a gbọ́láwọ̀ yà gbọ́dọ̀ gbọ́ pé ẹni tó kọ́ gan bó lọ́mọ orí nítorí pé tí àfihàn bá kà náà agbọ́dọ̀ mọ irú èèyàn wo ló kọ́ wọ́n ti fi kọ́ kọ́ ní akọ síbẹ̀ táwọn wá kà tí wàá ba tí wàá mọ̀dà látà yìí táwọn kà tí wọ́n wá da ẹ̀sìn wa rú tó ìlà ń tíra yìí tíra tó tó ìsìn wa ni láti kà láti kọ́ láti mọ tó wà bẹ́ẹ̀ láti ṣe àǹfààní fúnra wa so látara ìdílé ìdílé wa bá ti tíra wa ní amúlọ́wọ́ tíra ti àmọ̀ sí àlòsúrù sàlàtà tíra yìí bá lọ sí àwọn ogójì ẹlẹ́ẹ̀kàrún àríkí بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة الثانية العمل به الثالثة الدعوة إليه الرابعة الصبر على الأذى فيه والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خطر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله شدة على خلقه إلا هذه السورة لكفتهم لا sí على فكرة àwọn ọmọ ìwà tó bá máa sàlàyé اعلم رحمك الله أنه يجب علينا تعلم أربع مسائل الأولى العلم وهو معرفة الله ومعرفة نبيه ومعرفة دين الإسلام بالأدلة الثانية العمل به الثالثة الدعوة إليه الرابعة الصبر على الأذى فيه والدليل قوله تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الشافعي رحمه الله تعالى لو ما أنزل الله حجة على خلقه إلا هذه السورة لكفتهم نعم لما تابع ذلك الله سبحانه وتعالى وبعد جكاية وبا أمكيرون afáwa muhammadu bin abdul wahab rahimahullah ó ní ẹ̀ẹ́lá ó ní lọlẹ̀ máa fílù amúlélẹ̀ àtẹni ó pa wá láti pé ẹ̀ẹ́lá lọlẹ̀ máa yàní lọlẹ̀ wá mímá nípa àwọn nǹkan tá a fẹ́ sọ rahimahullah ta'ala kí Allah ní ọmọ sí ń kọ́ ọlọ́pọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ti máa tọrọ ìkẹ́ Allah subhanahu wa ta'ala fún wọn ìwẹ̀ náà lè léyìí pé i'lam lọ́lẹ́mà rahimakallah kí Allah subhanahu wa ta'ala kó bá ní kẹ́ ọ annahu yajibu alayna ipe dájúdájú ó ṣe ọ̀ràn yà lórí wa ó dúdú láti lórí wa ta'allumu arba'i masail ipe ká lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn ọ̀rọ̀ mẹ́rin kan àwọn kéfìs mẹ́rin kan wà tó jẹ́ pé túláàsì fún gbogbo àwọn bàbá pera wa ní mùsùlùmí àtọkùnrin ni àtọkùnrin ni àtọmọdé ni àtàgbàlagbà ni ó yẹ ká lọ wá ẹ̀kọ́ nípa àwọn nǹkan mẹ́rin ni ilé àfáà bẹ́ sàlàyé fún wa yìí àwọn ọ̀rọ̀ mẹ́rin yìí ó ti padà púpọ̀ nínú ìgbésí ayé wa ó ti padà púpọ̀ nínú ìgbésí ayé àlùkìyàmà wà fún àlùkìyàmà àlùkùnlá alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ tó ṣe pàtàkì fún wa tí gbogbo wa gbọ́dọ̀ kọ́kọ́lọ̀ ló wá òun náà ni àlàáìlì ìmà gbogbo wa gbọ́dọ̀ wá mímà ìmà yìí bá wá mímà kò mọ́ ló dàgbà kò débi mímà tí a ìgbà àwọn àgbàgbà lóyìn àwọn ọmọ wa ló tó túnmọ̀ sí wàhálà mímà káàkiri àwọn òṣèlú ọmọ sí wàhálà rárá ìmà èèyàn wà láti láti bàbá láti gbọ́ ọ̀dẹ́ àti wà lórí ìjọba yìí èyí ti máa kọ́ níwọ̀n nígbà láṣà tí yóò fi ìyàn bọ̀ nípa àríwá yìí nígbà tí wọ́n bá dákẹ́ sẹ́ni bá gbọ́ lọ́nà èyí tó ní kẹ́kọ̀ọ́ náà. tó kéèyàn àìsí àṣẹ á ah, mo ti ta kùránì mo ti ta mo ti tó kùránì já mo ti tó òní máa mo ti tó ń já tó ní ìfọ́lá kò sí nínú ìlànà àwọn sálà tí wọ́n bá ń parí sí àkan ẹ ti bọ́ sí àkan ẹ mú láti fọ́ mọ́ra ní kékeré ni tá a ti bẹ̀rẹ̀ sí àwọn ìpàdé sùúrù fàlàbà yìí tá a bá parí ọ̀dún yìí àti parí kàwé àtúbọ̀ sí ìdáàbò tàbí bàbá parí ẹ̀ àti parí ẹ̀ àtúbọ̀ sí mu síra mi láti máa mú lọ yẹn torí bẹ́ẹ̀ ẹ̀kọ́ yìí a máa kọ́ ọ lọ sí ìlú rẹ̀ sọ̀làfà àti sàlàyé fún pé àkọ́kọ́ ibi sọ̀rọ̀ yẹn lórí gbogbo wa náà kọ́ òun náà ní ìmà àbára ní ìmọ̀ tá a tọ́jú wà yìí wọ́n wọ́n náà ń tọ́jú wà títà àgbàlẹ́ ọ̀sán ní ìmọ̀ pé òun náà ní ká máa Allahu subhanahu wa ta'ala ọ̀pọ̀ tó bá wa a gbọ́dọ̀ bó láti máa jọ́ sí fún ẹ̀bá rẹ̀ mà ẹni tá à ń jọ́ sí fún àmọ́ àmọ́ nǹkan tó kọ́ àmọ́ nǹkan tó yọ ọ́nú àmọ́ nǹkan tó kú ní àmọ́ nǹkan bá ti lójú owó rẹ̀ àti láti jọ́ sí fún kí wọ́n láǹkà ní ìjọ́ sí báyìí so ní látàrí eléyìí àkọ́kọ́ ọ̀nà ní ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ lọ lórí bá òun náà ní pé kí ni ó ń pa Allah subhanahu wa ta'ala ìpè Allah subhanahu wa ta'ala ìpè àwọn ah, náà lọ́mọ tó nígbà tí ó sí kankan òun náà lọ́ba tó dá ayé òun náà lọ́ba tó dá gbogbo òkú tó lọ́láyé òun náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ fún àwọn ọ̀gá ìjọsìn fún àwọn ìjọsìn fún kankan. ibà bàbá ọ̀bẹ ní Allah subhanahu wa ta'ala yìí mímọ̀ rẹ̀ ó dá lórí ó dá lórí nǹkan mẹ́ta kama Allah subhanahu wa ta'ala níbi kíni níbi ìmọ̀ ìyàtọ̀ yìí níbi ìjọsìn ìgbò Allah subhanahu wa ta'ala ǹjẹ́ ọba tó ṣe dáa bá ń jọ́sìn fún adúgbò àbẹ́wò ní ìkàlẹ̀ ẹ̀ka máa jọ́sìn fún agbọ̀dọ̀ máa kí ló wà tó ká mọ̀ ife ìwé ìkọlọ́ba tó ká mọ̀ jọ́sìn fún kò sí tí ó jọ́ mọ̀ tó bá ọdún mi látara ẹ̀dá rẹ̀ tó bá látara tí wàá gbọ́n tí ìwọ̀n bá wọ ara bó tó wà yìí ó ní pé àwọn sùnmọ́nà wọ́n tààrà ó dá ojú kan ó dá inú kan ó dá ẹni kan gbogbo àwọn tó wá dàpọ̀ yìí gbogbo ẹ̀ wá wà láàyè kọ̀ọ̀kan tó tó tó ní ìjọba báwa wà náà tọ́wọ́ wá rí ìjọba mọ́sọ́lá rẹ̀ tọ́wọ́ yóò wá gba ẹlòmíì ojú ọ̀rọ̀ àbúrò ayé yóò gba ẹlòmíì inú rẹ̀ ó náà di ìbò gbogbo ẹ̀ àmọ́ pé ló bá ń gbé lójú ọmọ ìlú àìsàn ìgbàgbọ́ kọ́nà kọ́nà bá ní ìsìnkú náà ní kọ́nà tó ní ìgbàgbọ́ tọ́lágbà tí ọlá rẹ̀ ẹlòmí nǹkan tí ó gbé èsì lọ́jọ́ ayé tóbi ìgbà àwọn òṣìṣẹ́ tó gbọ́ lọ́wọ́lọ́wọ́ tí ọlá ní sọ̀rọ̀ lórí ọ̀la káàkiri ọmọ ìlú agbórí lórí láì ṣe ìgbà ọjọ́ ti yí ẹni pé èmi tí mo ṣe ti ẹgbẹ́ ọ̀rọ̀ tó o fi ń kan èmi tí mo ṣe ń ṣe ti ẹgbẹ́ ọ̀rọ̀

àmìtọ́wà tó yára àtìkò òṣèlú àtìkò òṣèlú òṣèlú àwọn ọ̀rọ̀ ojú wa ọ̀rọ̀ tó wá síwá nígbà kan yóò ti wá nígbà kan bójú òṣù wa ọ̀rọ̀ nígbà kan tí yóò jà nígbà kan lálẹ́ ní kí n ṣe bí ṣe ń sọ́nà tó wà yìí ló ṣe tẹ́lẹ̀ ọ̀rọ̀ láàrin tó ṣe bí àríjẹ́ pọ̀ sọ́nà yìí àwọn sọ́nà tó yìí ní àdọ̀ àríjẹ́ àárín tàlẹ́ńtó máa gbára tó ṣe orúkọ láyìí gbogbo àwọn sẹ́jú àwọn sùhánà wọ́dà aláṣẹ òun náà lápò sínú pé ṣàwọ̀ fún ìdíkùn ògbò ìyà ìkùn náà ní tábàlọ̀ wò ó Allah subhanahu wa ta'ala ó jẹ́ fún wa pé òun ọba tó dára òun ọba tí ń ṣe áríkì fún wa òun ọba tí ń ṣe tí ń fi ara ni wá sí ni abá mú wa òun ọba tí ń ṣe ìrọ̀rùn fún wa tá a bá nílẹ̀kùn òun ọba tí ó fà wá òun ọba tí ó fi wa pé ó fún tá a máa lè ti láyé òun kan ní òṣèlú ní ṣe fún wa tábà tí wá gbà bẹ́ẹ̀ pé òun kan ní ṣe fún wa kí ló wá ń gbé láàmú wa lọ lójó fún ẹlòmíì tó kíyàn ó gba ara ẹnìkan kó máa báyà ṣiṣẹ́ kíyàn ní ẹrú kíyàn ní ọmọ ọ̀dọ̀ ìgbésọ̀ oko onílé ooru oko yìí láti bí ìdébí ìjókòó ní dénú ẹ máa wá ro ẹ máa bá mi rogo yìí tòkí owó fífi máa fún ilé ṣùgbọ́n fún ilé ten thousand Nígbà wọn bẹ́ẹ̀ káwá gbólógbò, káwá lọ sí oko olóko owó, káwá oko olóko kan sí oko jẹ́lẹ̀. Ọdún sẹ́kẹ̀jì, wọ́n lọ sí oko olóko owó, wọ́n kúrò owó. Ọdún sẹ́kẹ̀ta, àárí kéjì sí lé oko jẹ́wàrà bẹ́ẹ̀, kò sí sẹ́kẹ̀ta bẹ́ẹ̀. Ọwọ́ adé wọn ẹ̀ṣẹ́ ti lé àwọn ẹgbẹ́ owó. Gẹ́gẹ́ bí làákàtí wa ni àwọn òṣèré ẹni wú ẹni bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ sí owó ìlọ́dọ̀ wa. Ìta sọ fún mi pé, "Ah, oko oko jẹ́ ó ń pè nǹkan ní lẹ́yìn rẹ̀ ó ń jọ́sí fún nǹkan ní lẹ́yìn rẹ̀ ó ń jẹ́rìí nǹkan ní lẹ́yìn rẹ̀ ó ń hàn kan dáadáa lọ́wọ́ nǹkan ní lẹ́yìn aláwọ̀ fún àwọn ọ̀tá ara ó wá ń retí pé tó bá tí ọ̀gbìn àlìkè àmọ́ kó wá ṣe ọ kó wá bí wọ́n ti máa dìkẹ́ náà kó wá mọ̀ ilé ẹni tí ọjọ́ ìgbà ìjọ́mà ní tí ó sọ fún náà ní pé àwọn tí òun lè ti bára lọ́dọ̀ wọn àwọn tí òun tó bọ́ pẹ̀lú wọn tó ìfún wọn ní àlọ́sùn àdọ̀wọ́ta ara ọ̀dọ̀ wọn náà tí ó lọ tó di ọmọ àdéjà gbogbo nǹkan tí ó bá nídìí tó tó ní orí òfin náà àbáàní àkọ́kọ́ mímọ̀ àlẹ́yìn àkọ́kọ́ mímọ̀ ta ní ìwúrọ̀ ni máàrífàdùnlọ́ pé ká mọ Allah subhanahu wa ta'ala ápàlàmọ́sàlá yẹ fún lẹ́kọ̀ọ́ pé bó láti mọ Allah subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì wọ máàrífàdùnlọ́ yìí agbúgbọ́dọ̀ gba ànábì Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí bá a ti mọ̀ pé ànábì ọmọ àbùlá àbùlá ọmọ àbùnúkọ́ni ojú wọn ó ní ó fẹ́yàwó ojú orí ọmọ àtàkàrà mímọ̀ tá a gbọ́dọ̀ kan pa ànábì sallallahu alayhi wa sallam agbọ́dọ̀ mú ìgbà ìgbésí ayé àdájú kó àdájú tó láyé ẹ̀ káàkiri máa rò ó pé tí lọ́wọ́ nígbà tí ìráyé wa ẹlòmí ọ̀nà rò ó nígbà tí òdó lọ́wọ́ nígbà tí òráyé wa ẹlòmí ọ̀nà rò nígbà tí ojú ìdíná tó ní àwọn nígbà tí ojú wa ti dàníjẹ́ ọwá ti òyò ọ̀nà rò nígbà tí àwọn wá so àmọ́ tá a bá lọ wá na ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam á mọ̀ ìgbé ànábì máa méjì nígbà tí nǹkan ìgbé ìwọ̀n ní dánilé ànábì èyí tí èmi mú àìsàn ọ̀sẹ̀ lọ́wọ́ àgbà onígbà ní oṣù méjì máa ń kọjá tó pé èyí iná báyìí kò ní rú ní ànábì sallallahu alaihi wasallam látàá tó kí ni látàá tó wò tí wọ́n rò nílé ohun ìyẹn aláìsọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ àná ó ń bẹ̀ nínú àwọn ọmọdé àti wàrà wàrà làwọn máa ń mú pẹ̀lú bẹ̀rù ìgbà arákùnrin tó fẹ́ lọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ sọ́dọ̀ ara tó ní aago ilé tó fẹ́ tí bá tó ara rẹ̀ yóò àti wákà náà pé òun ti ṣe ẹ̀bùn sáà mẹ́rin sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀ náà ó lọ́rọ̀ àná jẹ Ànábì yìí òun náà tó gbọ́ bá Ànábì yìí kò ṣe ń tó lọ́la tó Ànábì sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀ náà ní gbogbo ẹ̀dá sí ẹwà anábì sallallahu alaihi wasallam ìyàwó anábì kú lójú ẹ̀ ọ̀ríjà asàlàfáwa ní ìta àkọkọjá pé ọ̀ríjà tún bíntu Khuwaylid inú àwọn obìnrin tánàbì sallallahu alaihi wasallam fẹ́ràn tánàbì tó máa jí ara rẹ̀ lẹ́gbà tó kúta sílẹ̀sílẹ̀ náà tánàbì tó já nábì tó ìyí wo ìwọ ó jí àwọn òun mọ́kù ọ̀ríjà kú lójú ayé anábì sallallahu alaihi wasallam bí anábì tó ìyí wo ìwọ ó jí àwọn òun mọ́kù gbogbo àwọn àwọn àmà tọrọ wọn ibi àwọn ọmọ wọn kí aláwọ̀ hàn wọ́ta aláwọ̀ ní gbàgbà ọmọ wọn kí aláwọ̀ hàn wọ́ta ara tó gbogbo àti wọn lẹ́ta ayé lọ ìfẹ́ tí òjì máa tọrọ rẹ̀ ìfẹ́ tí ó ń fún àmọ́ tí ẹ̀jẹ̀ wọn àmọ́ tí wọ́n wà ní òkú lọ ọwọ́ ara rẹ̀ báyìí tó ti dúró ju ọmọ àdáwò ìgbẹ̀mí àdáwò látara ọmọ ìfẹ́ ọmọ kú àlọ́bìnrin àdáwò látara pé tí wọ́n tí ó lókìnà nínú ẹbí wọ́n ti sí ìyàn nítorí ẹ̀sìn àlọ́bìnrin wọ́n fara bí àlọ́bì síbẹ̀ síbẹ̀ náà àlọ́bì wà láàbò ilẹ̀ kò wá sẹ́ni tó tóbẹ̀ lónìí tí ó wà lánà rẹ̀ tí ó wà ìgbésí ayé fara ànábì òkú lálẹ̀ náà ní òun jẹ́ ànábì òun náà ànábì tún kú ó dìbò sílẹ̀ ìṣòro ìgbà tánábì kú òun náà fún ẹgbẹ̀ tánábì jẹ́ ẹjọ́ gbígba ìgbà tánábì jẹ́ dúró so látara àdélé àníbi ká mọ̀ púpọ̀ nípa ànábì ọ̀pọ̀lọpọ̀ káwá tó síwájú wa káàmà wá fi ṣe ìgbàtà àmà tẹ̀lé káwá tó síwájú wa káàfi ṣe ìgbàtà àmà kọ́ṣe tó tó sí ìgbàtà àmà ti dé bá wa àárọ̀ sí ànábì sọ̀rọ̀ wá wà lẹ́wọ̀sẹ̀lẹ̀ ànábì ìjọ́sùn bá ń lọ ó dé bá ànábì sọ̀rọ̀ wá wà lẹ́wọ̀sẹ̀lẹ̀ àmẹ́jì lọ́kọ̀ lójú ogun wọ́n lè háró wọ́n tí wọ́n tí wọ́n sàárò náà ní ìsọ̀láwà lọ́sọ̀lá lójú ogun kò ní pé èyí wájà ní méjì yọ èyí wájà ní yọ pàtẹ́ yọ yọ yọ lẹ́nu wọn fọ wọn ní ẹ̀jẹ̀ báyìí tí wọ́n fọ́ mẹ́jẹ̀ àníbi wọn sọ pé ṣé ìfàyí ti mú ọ̀rọ̀ ṣáàtì nàbí ìyàwó ìgbégbó ìlànà ìjọ ìsàkùn báyìí ní ìjọba ìṣòro ìnáwó nàìjíríà láyé àgbàjì àmà pèpè ànábì wọn wọn sì máa wọn sì ta lọ́gbọ́n lórí wọn fún wọn lọ ọ̀kan náà látara tó kí ni látara tó ń pè wọn tó jọ̀nà lọ́wọ́ hàn tó eléyìí agbọ́dọ̀ mọ̀ nípa àmọ́ sallallahu alaihi wasallam pèsè eléyìí yóò wá fún wa ní yóò fún wa ní fọ́kànbalẹ̀ ìpè tí ẹ̀sìn wa ní ìgbàkọ̀ wá ti gẹ́ ní ẹ̀sìn wa kọ́là ká mọ́ nínú ilé mọ́tò kọ́là ká mọ́ kọ́lé kọ́là ká yẹn má ti mọ́ tí ẹ̀sìn bá ti dúró lórí inú yóò mọ̀ tó ìgbà alhamdulillah ọjọ́ ìdí àmọ́ yóò rọ̀ káwájú pa ìsìláàmù àtàǹtẹ̀ ìdó kéré jù ní ìsìláàmù tó máa tọ́pẹ́ ní ìsìláàmù ní agbọ̀dọ̀ tó ń parí ìfẹ́ kí ló bá àbá kí ní ẹ̀rí ìsìláàmù àbójú ní ìlú ìlú wa à ń sálọ àlá àtàǹsà àlá ni à ń gbà á kírun ẹlòmíkà ń kírun ni à ń gbàwẹ̀ ẹlòmíkà ń gbàwẹ̀ náà ni bó ṣe bá àti wọn ṣe nù agbọ̀dọ̀ gbéra wa kúrò ní ìgbà àti bá àti wọn ṣe agbọ̀dọ̀ gbéra wa lọ sí pé káwà gan ma kí ló ń pè ní ẹ̀sìn Islam bil adilla pẹ̀lú ẹ̀rí ẹ̀rí tó ní á pé èyí ni ó kọ àwọn òdìdó ewu yóò kọ àwọn òdìdó wàhálà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ẹ̀sìn tàbá fún lẹ́yìn ibi ápẹ́ tó ń kírù bó ti ẹ̀kọ́ ogun márùn ìdí òdò lórí náà pé àà ah, àwọn bàbá wa ti wá kí lọ tí wọ́n wá ní òní ó nù wá gbà ní ìgbà tó bá wọn tó ń gbé náà nù rárá àwọn tó bá ṣe nǹkan pẹ̀lú àìmọ̀kan tí wọ́n mọ̀ pé ó ti ní ìgbésẹ̀ nílì àwọn kò hádì wọ́n tààrà ó ti ṣe àforíjì eléyìí rọ̀bánà aláàdùn àmì ìsìn àdúrà ẹ̀ẹ́dẹ̀sínà rọ̀bánà aláàdùn àmì ìsìn àdúrà ẹ̀ẹ́dẹ̀sínà so àwọn sùnmọ́nà wọ́n tààrọ̀ ti ṣe ní eléyìí yẹn pé tá a bá gbàgbé àbí ní kéèkì látara so gbogbo ojú eléyìí agbọ́dọ̀ sọ nípa Islam bil adilla ká mọ ẹ̀rí tó ní àgbàwàlá ká mọ ẹ̀rí tó ní àkíran ká mọ ẹ̀rí tó ní sallallahu alaihi wasallam ní irú nǹkan máa ẹ̀dùn wa ó di méjì ti ọjọ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta tí a gbọ́dọ̀ ti wá ìmọ̀ nípa rẹ̀ ìlànà ìmọ̀ táà máa هنا معرفة الله أما وانفع الله سبحانه وتعالى ومعرفة نبيه أما وانفع نفع صلى الله عليه وسلم ومعرفة من الإسلام بالعدلة أما وانفع نفع الإسلام بالعدلة فلوه فلوه يتكلم kéèsè pé ìsáàbù wa ló sọ báyìí kéèsè pé bàbá wa ló sọ báyìí kéèsè pé ṣéǹkù wa ló sọ báyìí ìfà àgbàlérò pẹ̀lú rẹ̀ ní pé kọ́lọ̀ lọ́rùn kọ́lọ̀ ọ̀tún kọ́lọ̀ sọ̀wádà ìgbé ìbánabi wúni ìgbé ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́ta ara wúni ìbánabi wúni ìbáwọn sàhábà ìfúnpanu pẹ̀lú lórí lórí ọ̀rọ̀ yìí òní àkọ́kọ́ ń dá àgbẹ̀rẹ̀ wá mímọ̀ nípa rẹ̀ yẹn ẹlẹ́ẹ̀kejì tàbá tí wá ní ìmọ̀ ìyá pàtí ṣe wàhálà lórí mímọ̀ yìí pàtí ma tí ẹ̀sìn fẹ́ pàtí ma tí ẹ̀sìn òfẹ́ ìtọ́tẹ̀lé àtàríyá àlàámàlú nìyí òun náà ní ká máa wá ṣiṣẹ́ pẹ̀lú mímọ̀ dání a ti mọ̀ pé irú yìí ìsìláàmù barama kò sí tó kúrò sí gbágbó ní pẹ̀lọ̀ a ti mọ̀ pé Tàbá kú lálákọ̀ọ́kọ́ ẹni tó bá ní ìmọ̀ tó kú ló ní ìmọ̀ gbogbo ayé yìí tí ò bá lo ìmọ̀ rẹ̀. Ìlú ìmọ̀lẹ̀ kò wúlò fún tó wá ní ọgbẹ́ jàlìkìámà. Ìlú ẹni bẹ́ẹ̀ àwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi àjẹ tó ọgbẹ́ jàlìkìámà ni. Wọ́n fi àlákàrà tó kíni wọ́n ní níyà àmọ́ wọn ò ró. Òun náà ni Allah subhanahu wa ta'ala tó ti sọ̀rọ̀ ọmọ nínú Baqara tó ní أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون ìpè ẹ máa pa àwọn aláṣẹ pé ká máa ṣe dáadáa ẹ̀yin náà lọ ń kọ́ àwọn ọ̀lọ́kọ̀ọ́ ẹ̀yin náà lọ ń ṣe wáàdí ẹ máa ṣe lóyìn eléyìí ẹ máa ṣe àgùsàkùn àmì ẹgbàgbé ẹgbàgbé ara yín ẹ̀ yíra ń tún tẹ̀síwó mẹ́lẹ̀ kíkà ẹ̀ ń tún kápẹ́ àrùn gbogbo ìgbà ẹ̀ ń èyí yóò ṣe gbọ́nà ilé ìtọ́ nígbà tó ń jọba pé tí ó ń ṣe bí ó ṣe ta fáwọn èèyàn tó wà tó ṣe ta fún eré ara rẹ̀ tó ìdí owó yìí ẹ̀yìn bàtà bá wá nínú ìtàn nípa Allah subhanahu wa ta'ala nípa àdábí nípa Islam agbọ́dọ̀ máa lo nínú àwa àìsí nínú àpamọ́ àìsọ pé àwùjọ tí mo wà yìí lóòótọ́ bá ṣe mọ̀ àkóso nínú àdúgbò ìtọ́ àmọ́ àwùjọ lágbára díẹ̀ ẹ̀já ọmọ ọdọ́gbọ́n ti wọ́n ti ń dọ́gbọ́n sí ẹ̀sìn

ó ti wọ́jú sí lẹ́yìn ìgbà tí a bá ti ń lo ọ̀tá ní kò tí ìparí bẹ́ẹ̀ àfáàní àjá àwọn ìlú ẹlẹ́ẹ̀kẹta ẹni ká máa wá pèpè lọ síbi ìmọ̀ yìí lẹ́yìn ìgbà tí ọba ti kọ́ tó ti tó ti ń lò ìdókòó ni pé ó ti máa fi àwọn ẹ̀rọ síbẹ̀ ó ti máa fi wá àti báwọn èèyàn ó ti máa fi àkíyèsí láwọn èèyàn Gbogbo ìwọ̀n náà tó ń lò, òun ń lò orí orí gbogbo àti ìdára rẹ̀ kò ń bí ìyàlọ́ ọkùnrin àwọn ọ̀tá ara ni ànábì tún ní láàyè yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. sòtí máa ń wà òfin pé àyàbí bá yan fún fún ọmọ ìyá wa títà bá fún fúnra wa. tó dáadáa ló fẹ́ fún ààrẹ tí wọ́n fi ń tẹ̀lé sínú ànábì sallallahu alaihi wasallam. dáadáa ló fẹ́ fún ààrẹ tí wọ́n fi ń lo ṣùgbọ́n dáadáa ló fẹ́ fún ààrẹ tí wọ́n fi ń gbogbo ogun àwọn tí ń bá a bá tó wá sí fúnra rẹ̀ má jẹ́ alájà nìkan jẹ máa ṣàlàyé rẹ̀ fọmọ ìyá rẹ̀ mẹ́sì ṣàlàyé rẹ̀ fún àbúrò rẹ̀ ṣàlàyé rẹ̀ fáwọn òbí rẹ̀ ṣàlàyé rẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ ibi àrùn kan ní aṣọ mẹ́sì ní nítorí ní ká jìnà ní òun gbogbo èèyàn yá lórí ẹ̀tọ́ ní ibi tí ẹ bá wà láti ṣe ìpèsè lọ́sọ́jọ́ náà wà fún àdàwọ̀ tààrà kí gbogbo wà fún ẹ̀ rí tí ó dá nínú ẹ̀sìn táwọn èèyàn ṣe àbí wà fún ẹ̀ bá rí tó dá nínú ẹ̀sìn táwọn èèyàn máa ṣe tí wọ́n ṣe tí ní ìmọ̀ nípa rẹ̀ ibi àìsẹ̀ ẹ̀ṣẹ̀ yìí báyìí ló ti ẹ̀kẹ́ ṣe ẹ̀rí ní lórí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ pé àwọn èèyàn lọ síbẹ̀ ìyẹn gbọ́dọ̀ pé àkíyèsí èèyàn lọ síbẹ̀ nítorí pé tí àwùjọ bá wà tí ò bá sí ìmọ̀ àbùkù lórí fún àwọn ọ̀sán àmọ́ wọ́n tàn ara tí ò bá sí bí èèyàn ń fa ìyá báwọn èèyàn àwùjọ yẹn kò sí tí ó fẹ́ yẹn tó ju abú lọ kò sí tí ó fẹ́ yẹn tó tara ìbínú Allah subhanahu wa ta'ala àbí Allah subhanahu wa ta'ala kó nígbà sọ akó níbi ìbínú rẹ̀ ó di mẹ́ta àdáwà tó lẹ́yìn ká pèsè lọ síbi intanet ìmọ̀ tá a ti kọ́ yẹn tá a ti nímọ̀ nípa rẹ̀ káwá pe àwọn èèyàn lọ síbẹ̀ ìpè a ẹ̀yin náà máa ṣe báyìí ẹ̀yin náà máa ṣe báyìí àwọn kan pọ̀ láwùjọ wa tó èkó ń tako tàwùrí àwọn kan pọ̀ láwùjọ wa tó jẹ́ tó ṣírùkù ni àwọn tí wọ́n ń lọlé aláàfà wọ́n pọ̀ jantirẹrẹ àwọn tí wọ́n lọ yẹ ìdánwò wọ́n pọ̀ àwọn tí wọ́n ń lọ àtàlátì sunday sunday wọ́n pọ̀ àwọn tí wọ́n ń ṣe òde òkú wọ́n pọ̀ àwọn tí wọ́n ń ṣe òkú fúláńtọ̀ dídórí tí wọ́n ń gbé káàkiri láwùjọ àwọn tí wọ́n ń rí òwò àwọn náà bẹ́ẹ̀ bẹ̀bá gbogbo àwọn àwọn yìí àwọn nǹkan tó yẹ ká gbìyànjú láti máa kọ̀rẹ́tì ni gbogbo tá a bá fẹ́ kọ̀rẹ́tì àwa náà lè kọ̀rẹ́tì àbí ká wá irú ìjòkó báyìí ká kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ ó yí àwa náà ká wà lórí àwọn ìdájú lórí ẹ̀ lẹ́yìn ìgbà wọn làwọn náà wà ní agbára láwa ní àǹfààní láti ṣe kíni láti máa kọ̀rẹ́tì àwọn èèyàn pé ah nǹkan ń ṣe yìí báyìí kọ̀rẹ́tì ó di mẹ́ta nínú nǹkan tí àfáà ní ó yẹ ká ní máa ń parí. àrọ́ọ̀bì ẹlẹ́kẹ̀ẹ́rin asọ́bùrù alàdàfí lẹ́yìn pàtàkì láti wá kọ́ mímọ̀ táà ń lo mímọ̀ táà ń pèyàn lọ síbi mímọ̀ tí a kọ́ ẹlẹ́ẹ̀kẹta náà ni káàmà wá ní sùúrù asọ́bùrù alàdàfí káàmà ní sùúrù lórí ìta lórí ìnira táà bá ní látara bí a kọ́ mímọ̀ lórí ìnira táà bá ní látara bí a ń lo mímọ̀ lórí ìnira táà bá ní látara bí a ń pèyàn lọ sí ojú ọ̀nà ìsìlámù àwọn tí wọ́n yà àdẹ́wò láyé àwọn náà làwọn ànẹ́bí àwọn nínú àwọn bàní sọ̀yìn tí ànábì bá ti dé tó jìdẹ́ bá dé tó bá ti wá sọ pé kán kú oúnjẹ bọ láti pé kí ní òjá wọn lọ́rùn tí wọ́n bá wọ́n gbogbo sí àbí tí wọ́n ti ẹ̀ka àwọn máa ń pa àwọn ànábì ni látara gbogbo látara tí wọ́n fi wọ́n tí ojú ọ̀nà wọ́n fún àná wọ́n wọ́n ṣe ìgbìyànjú láti pa ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe ìgbìyànjú rẹ̀ débi pé látara ìgbìyànjú wọn òun náà ni ni ìránṣẹ́ bí wọ́n tó bá ànábì sallallahu alaihi wasallam tó sáà lọ́jọ́ ìgbé ìjọba gbogbo àwọn ará mọ́ta wọ́n ti kó ara jọ ipe Muhammad yóò àti ìgbìyànjú láti pọ̀pọ̀ àrísọ́pù pé kó máa kúrò sára mọ́ a ti gbẹ̀jú láti sọ́ọ̀tẹ̀ tí wọ́n wọ́n máa lájọ máa fi ẹ̀sìn wa ààrí ṣe ìtọ́ wá kúgbà ní pé ẹgbẹ́ ti gbogbo wa fámìlì kọ̀ọ̀kan ká mú èèyàn kọ̀ọ̀kan wá tí o bá bá wá gbára wa jọ káwà lọ́wọ́ ká mọ́lé nídàájú gbogbo ayé káwà kú bá lẹ́ẹ̀kan náà tọ́lájọ aláwọ̀ pẹ̀sán ohun onílé pẹ̀sán lọ́wọ́ fámílì kan yóò jẹ́ pé fámílì tó pọ̀ òun ni wọ́n pa ọkọ̀ àwọn fámílì ànábì wọn ò ní ní ọ́ ṣàjú kí wọ́n gba owó ẹ̀jẹ̀ lọ wọ́n gba díyà ní wọn ò ní sọ pé báyìí àwọn fẹ́ jagun àbáwọn fẹ́ ṣe àwọn fẹ́ gbẹ̀sìn nípa àtúndì wọn ti ní kí àtúntò wà wà lọ́sọ̀lá káàní kí oṣù ìgbà lọ sí ìlú Màdínà tó ilé lẹ́yìn nìsí àwọn náà wà ní láwùjọ tàbá wá nínú fámìlì wa tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn olùkú òjò owó wọn ò ní sọ pé oṣù ó látàkọ́ àwọn ti gbẹ́ ìdílé táà máa tẹ̀lé wọn lọ́jọ́ èrò ìyáàrù táà máa tẹ̀lé wọn lọ́jọ́ ìrìn àmọ́ táà máa tẹ̀lé wọn lọ́jọ́ ìrìn àmọ́ ìrìn àmọ́ tó dá wọn mọ̀ bínú wa wọn ò ní fẹ́ ká máa ṣe wọ́n fẹ́ ká wọn wọ́n fẹ́ ká jọ nígbà kan sábà yìí so látàkọ́ àwọn aṣọ táà máa ìṣẹ́ kiri kiri kiri gan o inú táà máa ìṣẹ́ kiri ó kéré nínú náà lójú táà máa fún yàn táà máa ìṣẹ́ kiri àti láàmà ìjẹ́ ti tí wọ́n fi àjẹyàn wọ́n lè fi àjẹyàn torí ẹ̀ agbọ̀rọ̀ ní sùúrù lórí ẹ̀ wọ́n lè léyàn jáde nílé nítorí ẹ̀ agbọ̀rọ̀ ní sùúrù nítorí ẹ̀ kọ́lá wọ́n lè nínú àdíṣẹ́yàn tí ń jíjẹ bí wọn ipe àà ah, tó olóòrí ìsúná ilẹ̀ kọ́lá ìrìnà olóòrí ẹmẹ́lé tó olóòrí àti olóòtú máa kúnlẹ̀ tí ó bá ti máa kúnlẹ̀ ọmọ máa wá tó ti máa ló jẹjẹ ní ìní fún ọlójẹ mọ́ tí olóòtú máa kúnlẹ̀ ìní máa sanwó iléèwé rẹ̀ máa kó gbogbo àwọn àkàrà yìí á máa ní láwọn ìdẹ́rùgbà ìdẹ́rùgbà tí sallallahu alaihi wasallam àmọ́ tó bá ti wá dá ọ̀rọ̀ ojú ojú wọn pé ìlànà anábì ló tẹ̀lé kò ní lókè rò pa ọ́ torí pé ó máa fi tàwọn anábì ṣe àríkọ́sọ ibi anábì ẹ̀rọ anábì kan ni wọ́n pa ìbára anábì kan ni wọ́n lé jáde lóore ìbára anábì ni wọ́n tì wọ́n lókòókò ìbára anábì òun wọ́n ta ọ́ pátápátá gbogbo lẹ́yìn yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ ìdíjú ọkàn fún wa pé èmi tètè tẹ̀ wá jà náà nǹkan ajẹ́gbẹ́ rẹ̀ kí mi náà ní sùúrù lórí ẹ̀ so ẹlẹ́kẹta àṣàbùrù alẹ́ àdàfi a máa ní sùúrù lórí ìta tá a látara pé kí ni látara pé à ń pèbìrọ̀ sí ojú ọ̀nà ọba subhanahu wa ta'ala a wà rí bí àfa sàlàyé fún wa pé gbogbo tá a bá fẹ́ sọ a gbọ́dọ̀ mú ẹ̀rí wá fún ni àbáwa ni wọ̀tẹ̀ lílu kọ́ọ̀lù ta'ala ẹ̀rí tí ń tọ́ka lórí nǹkan mẹ́rin tó ń sọ yìí òun náà rí gbọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala pé wàlá mo búra pẹ̀lú àlàásùrì àsìkò gbogbo àpẹ̀lú ìgbà pẹ̀lú àsìkò aláìsàn àwọn ọ̀tà ara ó lè fúra pẹ̀lú tó bá wù ó lè fúra pẹ̀lú èèyàn ó lè fúra pẹ̀lú òòrùn ó lè fúra pẹ̀lú òṣùpá gbogbo tó bá wù lórí gbogbo àmì ẹ̀dá rẹ̀ àmọ́ wa àtó bẹ́ẹ̀ àwọn ọ̀gbọ́n pẹ̀lú nǹkan mi yàtọ̀ sí aláìsàn àwọn ọ̀tà ara àwọ̀rọ̀ bàmá ti fúra àwọ̀rọ̀ fún àmì lè fúra àwọ̀rọ̀ fi kan kábúra gbogbo táwọn ìṣúra láyé yìí ó wọ̀rọ̀ jẹ́ pé orúkọ aláìsàn àwọn ọ̀tà ara ni ó wá búra pẹ̀lú àsìkò àlákàrí ó búra pẹ̀lú ọjọ́ ayé iná ní sáàdà láti òkú ọwá ń dájúdájú gbogbo ọmọ ènìyàn ńlá láti òkú inú òkú láwà gbogbo ọmọ ènìyàn àwà náà nù iná nínú àdánù gbogbo ọmọ ènìyàn wà ọwá ní ìlàlẹ̀ nínú àmọ́nù àbàwọn kan ìlàlẹ̀ nínú àmọ́nù àyàfi àwọn tí wọ́n nígbàgbọ́ tí wọ́n gbà wọ́n subhanahu wa ta'ala gbọ́ alákọ̀ọ́kọ́ nìyẹn wà á nínú sọ̀rọ̀ hàn tí wọ́n ti ń ṣiṣẹ́ dáadáa wọ̀tà wọ́n sọ bil haqq tí wọ́n ti ń sọ àsọ́ọ́lẹ̀ tí wọ́n sọ òdodo ọ̀rọ̀ fúnra wọn wọ́n ń sọ àsọ́ọ́lẹ̀ pẹ̀lú òdodo fúnra wọn wọ̀tà wọ́n sọ òdodo kan bí wọ́n sì máa ń bora wọn ní sùúrù sábàlọ́wọ́ súrà yìí àrùkọ́ súrà náà ó fi sí ọ̀nà mẹ́rin látara àwọn nǹkan mẹ́rin tí a fẹ́ alákalẹ̀ fún wa alákọ̀ọ́kọ́ alẹ́bínà àmánù ilẹ̀ alẹ́bínà àmánù eléyìí ẹ̀rí ni lórí alẹ́ẹ̀dùnmù àwa mímọ̀ ẹ̀sìn bá rẹ̀ nítorí pé àrùnmọ́ ìmánì yìí ó ní bùkátà sí pé káwá mímọ̀ nípa rẹ̀ kó tó ilé ìkápẹ́pẹ́ òun náà ní kí ni wàtàwá fọ́ọ̀rù ìlhàkù pé àwọn tó máa ń sọ òdodo ọ̀rọ̀ fúnra wa òdodo ọ̀rọ̀ ń dáwà ẹni tí ń kúrẹ̀ ìṣẹ́ mọ́kúnlẹ̀ mọ́kò dáa ẹni tí ń ṣe ìkàlẹ̀ fún yóò sàmọ́kùnrin kàlẹ̀ fún òṣùwọ̀n kò dáa òdodo ọ̀rọ̀ ni òun náà pàápàá tó gbé èèyàn mọ̀ sàtọ̀lẹ̀ rẹ̀ fúnra wa wọ̀tàwá sọ òbí sọ ni àtàwọn tó máa ń dúra wọn ní ìṣòro tó eléyìí ẹ̀rí ni lórí gbogbo àwọn kan mẹ́rin tá sọ fúnra wa yìí pé bí a ti gbọdọ̀ gbìyànjú ká máa ká practicalize nínú gbèsè ayé wa àìtàdíra àwa ní àmọ̀mọ̀ tó máa rẹ̀ fọ́nà mọ́ àṣẹ ní àwa ti ní nílò lọ́wọ́ adékọ́ wa di wàhálà agbọ̀dọ̀ lórí ìmọ̀tẹ́yìn bá máa tí ò bá lò ó dà gẹ́gẹ́ bí igi tí ò léso tẹ́yìn bá gbé igi tí ò léso kò ní ìfàní kankan fún yà àbí kó gbé e, kó fi dáná قال الشافعي رحمه الله الإمام الشافعي رحمه الله تعالى وطبعك لو ما أنزل الله حجة على خلقه في الله سبحانه وتعالى في وباسوا وجاري سنكال لوري يمني في وسورة وجاري سنكانتون لوري إلا هذه السورة في وسورة إلى تقول سورة إلى هنا نصف على السورة إن جاء وجاري ذكفاتهم فإليه جاءوا في tàbá wo súrà yìí tàbá bẹ̀rẹ̀ sí sọ̀túnmá rẹ̀ tàbá bẹ̀rẹ̀ sí ìgbọ́sí rẹ̀ rẹ̀ a rí pé súrà yìí ó kó gbogbo àtàǹkò ní oṣù ní táàmù wákàtí ó kó jọ sínú ni tòun náà ní ìmọ̀mù ṣáfì ìrànlọ́wọ́ obìnrin tí ọlọ́run hánà wọ́n tààrà tí ọba tẹ̀ ó tó àwọn sàánà wọ́n tààrà kó sọ fún wa tó wá jọ́bi dàbí yá pé ṣé ni mo sọ tó lọ́dọ̀ áfíríkà rẹ̀ pé látara pàtàkì ìṣúra yìí nígbà tó wáyé bẹ́ẹ̀ á dá lómi tí a máa pọ̀ sínú ní ọjọ́ mi tó ìta bá wọn tó lónìí sókè rẹ̀ òun náà pé kí ni àwọn nǹkan mẹ́rin tó yẹ ká mọ̀ nínú ẹ̀sìn ìlà alákọ̀ọ́kọ́ òun náà ní ìmọ̀ káwá nímọ̀ nípa àwọn sàánà wọ́n tààrà káwá nímọ̀ nípa àtẹ́lẹ́sọ̀rọ̀ wá wà ní ọ̀sán lẹ̀ káwá nímọ̀ nípa ẹ̀sìn ìlà pẹ̀lú ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ká máa ṣiṣẹ́ tọ mímọ̀ tí a bá ní ká máa ní lásán ká máa lò ó ẹlẹ́ẹ̀kẹta àti àwọn ti ilé láti máa pèsè lọ síbi ìmọ̀táwa náà ti ní tá a ti lò yìí ẹlẹ́ẹ̀kẹrin àtọ́kù àdá sí ká máa ṣe sùúrù lórí ìnira tá a bá rí látara pé a tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam a ti fọra wa ní ẹ̀rí ìgbé ẹ̀rí lórí eléyìí náà ni wàlá àbúrà pẹ̀lú àsìkò ìlànà ìsáná lè kó tádájú ọmọnìyàn wọn wà nínú òkú ìlànà ní àmàlù àyàmà wọn bá ní ìgbàgbọ́ wàá lè sọ ìhá wọn lè ṣe dáadáa ọ̀dà wàá kọ́ bí ká wọn lè sọ ojú ọ̀rọ̀ fún ọ̀dà wàá kọ́ bí wọn lè ṣe wọn lè sọ àkọọ́lẹ̀ pẹ̀lú sùúrù fún àwọn. alimami sáfì nínú òwúrọ̀ àwọn fúnra ìgbé làwọn àǹtọ̀ wà wọ́n ló jẹ́ tí àwọn sùhánà wọn làárá tí òun bá sọ àwọn ilé àyè kankan ìlú yẹn rẹ ilà á lè nìkan làjàpá ni ń gbé eléyìí náà kó tó láwùjọ àdìpọ̀ ọ̀rọ̀ sùhánù olówó tó ní ẹ̀rí lórí wa ìdí ọ̀rọ̀ sùhánù wọn tàdá fún mi ìṣẹ́ wọn ṣe bí wa tó mi láyé láti bí láti àdúró sí níbi àtìrà àlùsùn ìṣàlátà ìṣàwá.